idán tí máa kó àìsàn àárẹ̀ àìlera bá bọ́dì ẹni idán lòun náà tó jẹ́ pé tí wọ́n bá ṣàṣìyàn apá lè máa ró ẹsẹ̀ lè máa ró orí lè máa fọ́ ara ẹ̀ lè máa gbóná bí àrò ara lè máa ta bígbà tí wọ́n da ta sí lára ikun ẹ̀ lè wú. ọpọlọ ẹ lè yẹ ọpọlọ rẹ ó lè yẹ ojú ẹ ó lè má ríran mọ́ etí ẹ ó lè má gbọ́rọ̀ mọ́ ó lè má lè fi ẹnu sọ̀rọ̀ mọ́. wọ́n lè fi mú nǹkan ọmọkùnrin rẹ sírùlì ìmúrọ́dù nìyẹn o tí nǹkan ọmọkùnrin rẹ̀ yọkàn yọkàn wà fún ìtọ̀ tí ò ní lè ṣiṣẹ́ lọ́kọláyà mọ́. sírùlì ìmúrọ́dù yìí tí wọ́n bá ṣàṣìyàn wọ́n kọ́ lérò pé ọ̀rọ̀ ẹ̀ wà kílíníkà tí wọ́n bá gbé lọ sọ síbítù tí wọ́n dago náìsì ẹ̀ wọn ò ní rí yanjú o wọn á rí yanjú kódà wọn lè láwọn ò rí nǹkan kan kò parí bí wọn lè láwọn ò rí nǹkan kan wọ́n ti sa idán àárẹ̀ sínú idán àárẹ̀ wọ́n ti sà á ti sà sínú idán àìlera wọ́n ti sà lùnú yọba máa náwó yọba máa náwó yọba máa nára ọlọ́run kó wa yọ o aláwo fi idán yìí ó fi ṣe àdánwò fún wa ni láti ọwọ́ àwọn ẹni ibi so idán àárẹ̀ ń bẹ lọ́tọ̀ tẹ máa sá lùyàn irú ẹ̀ làwọn bàbá àwọn bàbá níjọ́ ní máa sá lẹ́ńpẹ̀ ní kátàlẹ́ sọ bọ́ kátàlè rí kátàlè tẹpẹ tẹ́ máa ti sàṣìyàn báyìí ibi kọ́ gbẹ̀mí èèyàn ni èèyàn sàárẹ̀ sàárẹ̀ sàárẹ̀ wọn ò ní rógùtù ẹ̀ títí ẹ̀mí ò fi bọ́ lára ẹ̀ títí ẹ̀mí ò fi bọ́ lára rẹ̀ wọ́n ń pè ní kátàlè idán ni idán àìsàn ni idán àìlera ni idán àmódi ni. ìran míì nínú ìran idán ó ní síru tahariz síru tahariz síru tahariz ni wọ́n ń pè ní ìṣúra. ọdẹ ayẹta òkìgbẹ́ kí àlùwò èsè sírù tàrísì sírù ìmúrọ́dì nìyẹn sírù àìsàn nìyẹn sẹ́rí sírù tàrísì ń tiẹ̀ ìyẹn ni idán ìwásọ̀rí idán ìṣúra tẹ́dọ̀ ó ṣe tó ga sí pé tán bá sáládà kò ní ràn tán bá yìn ń kò ní mú tán bá ọwọ́ ọwọ́ ìdán tàrísù ni egbé ìdán tàrísù ni kí tún ni. abẹ́ idán tẹ̀síkìrù ìtẹ́ ọpọlọ ìtẹ́ ọpọlọ wálẹ̀ ìtẹ́ ọpọlọ bá ó ní oògùn àmúdó wà idán ni òkà àmúdó idán ni idán ni. lábẹ́ náà ni òkà àtajà òrùka ìtajà idán tẹ̀síkírù ni tó ga sí pé yóò ti tẹ̀lá káyà àwọn èèyàn ọjà ẹnìkan lẹ́fẹ̀ẹ́ máa rà ìdán awọ́rò ìdán awọ́rò ìdán tẹ̀síkírù ni yóò ti làkàyàwó èèyàn yóò ti mú mọ́lẹ̀ ibẹ̀ ni wọ́n máa lọ ibẹ̀ ni wọ́n máa lọ tọ́ba sì fẹ́ dé wọ́n mọ́ àgọ́ rẹ̀ yóò dé wọ́n mọ́ bẹ́ẹ̀ ìdán tẹ̀síkírù ni ẹ wá rí ìdán taharis ìdá hírísù ó ní ìṣúra so ìgbálẹ̀ tí wọ́n fi sẹ́nu ọ̀nà tó ga sí pé tó lè bá ti fẹ́ wọlé ìgbálẹ̀ yẹn ni tí ó gbálẹ̀ ìdán ìṣúra ni ìdán ìṣúra ni so òun lòkìgbẹ́ ni òun ni asákì ni òun ni ètò ni so gbogbo àwọn idán àwọn idán ìṣúra yẹn àwọn ọdẹ wọ́n máa ń lò àwọn jagunjagun wọ́n máa ń lò ó ìran idán mi ìran idán míì ok ó ti parí àwọn ìran idán tí ń bẹ nìyẹn wallahu a'lam idán ìfẹ́ idán àjàtúká iná ìtẹ́ ọpọlọ rì ìtẹ́ ọpọlọ bá ìtẹ́ iná àlùfàyídà iná àárẹ̀ iná ìṣúra àwọn idán tí ó ń bẹ nìyẹn ṣe kí ni wọ́n máa ń lò fún idán tó jẹ́ èròjà rẹ̀ wọ́n máa fẹ́ sa idán ìjọ kan àwọn àfáà kan lọ sóde wọ́n bá ní wọn pa owó ẹnìkan bá kó gbogbo owó ọba kò dàákò ńgbà kó dàákò ẹnìkan bá ní à wọ́n sì wá kó gbogbo owó dàákò bá à owó tá a jọ pa ọ̀dà kò burú o kí la fẹ́ ṣe báyìí ní afẹ́ ni ní ẹja fi ọbẹ̀ kò sì mọ gbùsákò tó kówó sí wọn idán ni idán ìmọ̀rọ̀ ọ̀dùn nù ó ti fi àìsàn kan ẹnìyẹn nù tàbí ká pè ní idán tẹ̀síkìr ó ti tẹ ọpọlọ ẹ̀ bá nìyẹn ìyẹn máa ń fi àmàlà àrùn ọbẹ̀ <laughs> ibi tó kówó sí. Si kò mú àmàlà lọ ẹnu mọ́ ó sì ya àpò aṣọ rẹ̀ ó sì ń ju àmàlà tó ti fi ọbẹ̀ rùn ó sì ń jù bẹ́ẹ̀ wọn ló dé ní o wọn ló dé o wọn ló dẹ̀ o ọ̀rọ̀ búkú òun ẹ̀rìn sẹ́mọ̀kẹ́ mọ́gùn ìdánni àbẹ́mọ̀ sírù ìmúrọ́dù ni bàbá kátàlé ni mọ́gùn bàbá kátàlé onímọ́gùn tó ga sí pé ọjọ́ kò jẹ́ ọlọ́ba yàwó yàwó sùn wọn á nà wọn ti fi mọ́gùn sí lára mọ́gùn mọ́fòkọ́tà mọ́gùn mọ́ mọ́mùmí mọ́gùn mọ́. mọ́gùn ẹlẹ́jẹ̀ idán ni idán ni. a àárẹ̀ ni idán àárẹ̀ ni nígbà tó wọ́n rí pé ọ̀rọ̀ ọlọ́wọ́ kò níbi ọ̀rọ̀ ànábì kò níbi wọ́n sì sa idán sí ọ. kan tún bẹ kan tún bẹ táwọn yẹn tó ìdán kí mo fẹ́ sọ tẹ̀fí ní rẹ́rìn o hmm. ha Allahu Akbar àwọn yẹn ti bá ṣètọ́nì lọ́wọ́ ìdán adéǹdérí ẹ̀gbọ́rí ìdán adéǹdérí sọmọ sẹ́ńpẹ̀lẹ̀ adéǹdérí mo gé kúrú ni o ìdán adéńdérí mọ́gùn mọ́gùn adéńdérí ìdán àìsàn ni ìdán àìsàn ni mọ́gùn adéńdérí náà ń pè mo sì rí ní kọ́ńtírì mi recently lórí Facebook but ó ti ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá ó ti pẹ́ ṣe rí idán idán yẹn mọ́gùn adéńdérí tó o bá ti ti ọ̀pá rẹ bọnú ihò yẹn sámọ̀yọ́ bọ́ ọ̀tà ni o mọ̀yọ́ bọ́ ọ̀tà ni o sóòsì ní yọ ọ yọ ọ àbí bẹ́ẹ̀ lọ́mọ sùn ni sóòní lọ lé ẹ mọ́ ni <laughs> olóṣì ńranù wọ́n olóbi sùn káàkiri ọlọ́ọ̀báyàwó èsùsùn èṣù yá ó yà fi mọ́gùn ó fi sára ìyàwó rẹ̀ sẹ̀rídà mọ́gùn àdéńdérì tó bá ti ń yọ bọ́ ta báyìí ni àdéńdérì àsàkárì rẹ̀ yóò gé bọ́lẹ̀ péw yóò rè bọ́lẹ̀ ni mọ́gùn àdéńdérì nù ah àwọn yẹn ti ń rìn jìnnà pẹ̀lú ṣètọ́nì ọkọjá sáyẹ́nsì òyìnbó àdéńdérì yẹn yóò yóò yóò gé bọ́ọ̀lẹ̀ bí ìgbà tí àrè ah, bọ́ọ̀lẹ̀ ni tọ́ba ìṣeré bọ́ọ̀lẹ̀ kí ló kù máwùtù nù ikú dénú ntí ò ṣe é rán ntí ò ṣe é rán mọ́gún ẹlẹ́jẹ̀ gan-an ara sírù ìmọ̀rọ́dù ni ẹni bá kọlù mo ti rí ẹni tó lùgbàdì ẹ̀ rí mo ti rí rí tó lùgbàdì mọ́gùn ẹlẹ́jẹ̀ ń bó ṣe kó mọ́gùn ẹlẹ́jẹ̀ báyìí ó kò ní alẹ́ ó wọlé la ilaha illallahu muhammadu rasulullah ah ìdán àdánwò ni o wàláì fún bíláì ṣe rí ẹnu ẹnu ihò òdì enos ẹnu òdì onítọ̀hún ó sì ń pọ́ǹpù ẹ̀jẹ̀ jáde báyìí bí ìgbà tán bá ṣẹ̀ṣẹ̀ mú omi ẹ̀rọ dé ẹ mọ bí ṣe máa ṣeun tí ó máa ṣe tí ó máa fọ́ọ̀sì jáde tí ó máa flọ́ọ̀sì jáde lẹ́nu rẹ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ẹ̀jẹ̀ ní jáde hùn ẹ̀jẹ̀ yẹn sì jáde bẹ́ẹ̀ láti alẹ́ di àárọ̀ ó sì gbẹ̀wọ̀n kéke ọrùn ẹ̀ sì yí kọ́ọ́lí bí gbàtà dẹ̀ bá yí kọ́ọ́lí mo rí báyìí ní plainly lẹ́ni tá a kìlọ̀ fún pé má ṣe sìnà má má bọ̀ bí olóbì sùn mọ́ àwọn èèyàn òdó de ìdájọ́ ọlọ́run ìdájọ́ èṣù ni wọ́n ń lò fúnra wọn lé ayé kò gbọ́ olùmọ́gùn yẹn gbogbo ẹ̀já rẹ̀ ló tú jáde tán kó tó yí kọ́lí sírù ìmọ̀rọ̀ dùnú ara kátàlẹ́ ni ara kátàlẹ́ ni ṣe rí gbogbo ẹni tó ń ṣe ọ̀kan nínú gbogbo ìran ẹdọ́n pátá ò ní excuse níwájú ọlọ́run excuse kan báyìí ò níwájú ọlọ́run à ń takà àfihàn kẹfìrí ni ọ́ torí pé wọ́n báyàwó rẹ̀ sùn ọ̀wá lọ fi mọ́gùn sí lára kẹfìrí ni ọ́ ó ti di kẹfìrí nígbà ọmọ kí wọ́n bá sùn ó sì yọ̀ǹda rẹ̀ ó yọ̀ǹda ẹ̀rí náà pé kó má kúrú sí tiẹ̀ bọ́ wọ́n yọ̀ǹda ẹ̀ ni kì í ṣe mọ́gùn nìkan. mùsùlùmí ò gbọ́dọ̀ fi mọ́gùn sí ayé ẹ̀ lára tó bá mọ̀ pé ìyàwó rẹ̀ ó ń yálè yọ̀ǹda ẹ̀ kó máa lọ mọ̀jẹ̀ kórí burúkú bọ́ wa lọ fi mọ́gùn síhìrù ní mọ́gùn síhìrù idán ni wa lọ fi sí ìyàwó ẹ̀ lára ó di kèfèrí nìyẹn o tọ́wọ́ bá sì bàwọ́ gan ó ti jẹ̀bi ikú o kí ni wọ́n fi máa ṣe dán èròjà dánrin o ewé àti egbò ewé àti egbò wọ́n máa lò ẹranko páàtì ara ẹranko bí ìwo bí ìwo ẹtu bí awọ bí awọ ẹtu wọ́n máa fi ń ran òǹdè ewé egbò àti àwọn ẹranko yálà ẹranko tọ́lọ̀ ń ṣe ní halali tàbí ẹranko tọ́lọ̀ ń ṣe ní haramu ara ń tẹ́ máa lò fún dánìyẹn ìkẹta wọ́n máa ń lo tilisam tírísàm ẹ jẹ́ fi tírísàm hàn yín jẹ́ ń pè tírísàm. ẹ wò ètò ìpè tírísàm irú ẹ̀ ní ṣáájú ṣẹ́tìrí màmá yẹn rí dáadáa ok ẹ̀tìrí báyìí ẹ̀rí ẹyin nìyẹn o ẹyin nìyẹn ara ẹyin ni wọ́n ya kinní yẹn sí báwọn ṣẹ́tìrí wọ́n wá kọ àwọn fígọ̀ kan sí lára ntẹ́ntẹ́ tílísàmù nìyẹn o tílísàmù oní nǹkan kíkọ ẹ̀tìrí. ṣẹ́tìrì tílísàmù nù ṣẹ́tìrì báwọn ọ̀dọ̀ àwọn ọlọ́wọ́ ló ti mọ́ rí yẹn ọ̀dọ̀ àwọn àfa àfún jálàbì àfún sufi àfẹ́ ẹlẹ́bọ ó ti rí ìwọ tá a bá gbélé lọ́wọ́ ìdán nìyẹn o ìdán lòun wò o ìdán ọmọ rárá ni o. òwòlé náà tilisamu nìyẹn o ni wọ́n yà jakujaku yẹn o tilisamu jẹ́nkẹ́ tilisamu nìyẹn. wòlé náà ọkọ rẹ gẹdẹ ni sẹ́rí tilisamu nìyẹn o ǹjẹ́ ń pè ní tílísàmù wọ́n ń talisman talisman tílísàmù wọ́n nìyẹn o tí wọ́n bá ti gbé yẹn lé ọ lọ́wọ́ wọ́n ti gbídán lé ọ lọ́wọ́ nù ú. ẹ bá ń gbé tí àwọn tìjàdí yà wá tí àwọn tìjàdí yà wá ọ wà ń bẹ tílísàmù wà ń bẹ ẹ wò ó. lórí engine tí à ń lábá yìí pupa àti blue kò lè fi pa yẹn wá ṣẹ́tìrì ọ̀rẹ́ o tìlísàmù nìyí o jẹ́ǹpẹ̀ tìlísàmù nìyẹn o jẹ́ǹpẹ̀ láti mi ó ti rí jẹ́ǹpẹ̀ ní áàtì mi kẹ́ ẹ̀ wọ́n rí engine.

sọdiri tilisamu ló ń wò o tilisam ó nìyẹn o. ọ̀kan tún tilisamu nìyẹn o. ìǹtẹ́ tẹ́ bá ti fẹ́ afa ogiri. wọ́n lè hàn sínú tákàndá wọ́n á wé wọ́n á gbé kọ́ ọmọ lọ́rùn ẹ bá ń gbé ń gbà bọ́ta nísìn bá ń gbé yẹn wọ́n bẹ́ẹ̀ lu tí àwọn tìjà níyà tẹ́sí mọ̀ pé ẹlẹ́bọ ni wọ́n ni mo ti ní màá rí i. tí àwọn bàbá tìjà ní rèé o tẹ́rí tílísàmù rèé o ṣẹ́tìrí ẹ̀yin oṣù ayé yín ti ta ẹ wò ṣẹ́tìrí ṣẹlẹ̀ bẹ́lẹ̀ nù àdìsí nínú tí àyẹ̀wò. ni mo gbé kan rèé o látọ̀dọ̀ ṣéwù amúdá àtìjáni ṣẹ́jìrì ṣẹ́jìrì báyìí tírísàmù nù o tí wọ́n ní kẹ́ hàn kẹ́ máa gbé kọ́rùn ṣẹ́jìrì kẹ́ lè balẹ̀ máa pidán kẹ́ lè máa pidán tírísàmù nìyẹn o. tírísàmù yìí bóyá lọ́jọ́ míì máa padà ṣàlàyé rẹ̀ orúkọ tí a máa pè nínú sẹ́gẹ́làbí oníkátìmí oníkátìmí ẹlẹgbẹpamọ àti àti wò kàn nǹkan kan náà ní mẹ́rin méjèèjì oníkátìmí so ọjọ́ mi yé màsàlàyé rẹ̀ so tí lísàmù oní nǹkan kíkọ nìyẹn o nínú nǹkan míì táwọn onídán máa ń lò òun ni tílísàmù kàòlì tílísàmù kìtàbí nìyẹn tílísàmù kàòlì náà wà tílísàmù kàòlì yìí òun ni ìfèdèfọ̀ ìfèdèfọ̀ sọgbọ́rí speaking in tongue speaking in tongue kéèyàn máa pe èdè kan lẹ́nu tá ní mọ subject tá à ní mọ predicate tá à ní mọ subject tá à ní mọ object èdè tí ò ní í ṣe analyse grammatically òní ń pè ní speaking in tongues ó ti mọ gbọ́ lẹ́nu àwọn wòlíì ó ti mọ gbọ́ lẹ́nu àwọn pastors wọ́n ní àwọn fẹ́ speak in tongues tílísàmù ni ìtàn ni tọba ìkórè ẹ lẹ tẹnba ìpèlè ọ lórí tiẹ bọ ọ tẹnba ìpèlè ọ lórí ó dọdẹ wá ibi tẹnba darí ẹ sí ibẹ̀ ló lọ so speaking in tongue yìí tẹ́ ń pè ní tílísàmù kàwùlì yìí wọ́n lè fi ṣe mùyíbà wọ́n lè fi ṣe fìràkù wọ́n lè fi ṣe tẹ̀síkìr tílísàmù kìtàbí náà tí mo fi hàn yín yẹn gbogbo ìran idán ló lè fi ṣe gbogbo ìran idán ló lè fi ṣe kò sí yọ gbogbo ìran idán ni wọ́n lè fi ṣe. mo ń ka àwọn nǹkan tẹ́mi ṣe idán ni nǹkan lẹ́ẹ̀kẹta nǹkan tó wá láàf mo ti dákọ̀ ìwé àtegbò mo dákọ̀ àwọn ẹranko àlàálì rẹ̀ àti àràmù rẹ̀ mo sì dákọ tílísàmù kìtàbí tí ṣe átìmì mo tún dákọ tílísàmù kọ̀wùlì tí ṣe speaking in tongue ó di mẹ́rin ìkarùn-ún duahu gẹ̀rù lọ duahu gẹ̀rù lọ ó ní ọ̀fọ̀ ègèdè pípe nǹkan mi lẹ́yìn ọlọ́run pípe àwọn irúnmọlẹ̀ pípe àwọn ayé pípe àwọn àjẹ́ àwọn òṣòròǹgà àwọn ajígini pípe àwọn màláyíkà pípe àwọn àwọn àwọn òkú pípe àwọn ràwáníyà lẹ́yìn ọlọ́run ìlànà àwọn onídán ni irinṣẹ́ wọn nìyẹn irinṣẹ́ àwọn onídán nìyẹn ìdí nìyẹn tó fi já sí wípé ìdájọ́ idán wà ó jẹ́ haram two ó jẹ́ ṣíríkù ẹbọ three ó jẹ́ rídà anil islam four ìdájọ́ rẹ̀ ó jẹ́ pípa òpìdán pípa òpìdán lára àdájọ́ rẹ̀ òun ni pé tí ìgbéyàwó tó bá dúró sórí idán títú yìgì by fire by force. a máa tẹ̀síwájú ní ọ̀la insha allah wa ilaha anta astaghfiruka wa atubu lake. tó bá ní ìbéèrè mi lórí nọ́mbà tí ó wa tó jẹ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ kó o sì ọ̀rọ̀ ìfẹ́ yálà sí bẹ̀rẹ̀ ìbéèrè rẹ tàbí sí ìparí ìbéèrè rẹ ká lè mọ̀ wípé inú ìjókòó yìí láti fọ èsì rẹ̀ ẹ ṣíà prógrámù yìí fáwọn ọmọ ìyá yín kí wọ́n lè láǹfààní láti gbọ́ bákan náà ni pé ẹni tó bá láǹfààní àti wà lórí talim masjidu kí láǹpẹ ní ìsìn náà àti change group name wa group. Eh? tali talim masjid okay it's a whatsapp group talim masjid ẹ ń bá láǹfààní àti gbà ń bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọ́díò ń tá a ṣe yìí yóò mọ̀ láǹfààní sí i wasalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.